Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá nábì ṣe hajj lọ́dún yìí ààrẹ ni ó ṣe kẹrọ́ọ̀nù irú èyí tá nábì ṣe ààrẹ ni ó ṣe tàmátùn yìí irú èyí tí ó pọ̀ jù táwọn alálàájì Nàìjíríà máa ṣe lónìí gbogbo èyíkéyìí téèyàn bá ṣe kọ́dà bó ti ṣe ìfọ́rọ́dù náà lèèyàn ṣe ìfọ́rọ́dù ìtumọ̀ ẹ̀ ni pé hajj nìkan sọ lèèyàn dàníyàn kò ní dàníyàn umrah gbogbo èyíkéyìí téèyàn bá ṣe nu mẹ́tẹ̀ẹ̀ta lọ wọlé oríṣi ọ̀nà tí a fi ṣe hajj ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí. abdullahi bin umar radiyallahu anhuma ìwà ń ṣe àlàyé fún wa bó o ní iṣẹ́ tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ṣe. ibi tí a ó ti bẹ̀rẹ̀ lónìí ó ní. فطاف رسول الله صلى الله عليه وسلم حين قدم إلى مكة قال النبي محمد صلى الله عليه وسلم حين قدم إلى مكة نقبت النبي دي مكة فطاف النبي شكني النبي شطواف فقه نفس حديثه òun ni àwọn onímọ̀ máa sọ pé àdáfèlò ìlà maka bẹ́ẹ̀ yẹn bá wọ maka bí wọ́n bá ń sọ pé maka maka ibi ó ṣe pàtàkì ju maka òun ni baytullahil haram òun ni ilé ọlọ́run al-Ka'ba al-musharrafa. àjẹ́ pé bẹ́ẹ̀yàn bá wọ kàába àkọ́kọ́ sẹ́tẹ̀yàn kọ́ máa ṣe ní kàába òun ni kò ṣe kíni òun ni kò ṣe tọ̀wáfù. ìdí eléyìí ni tahiyatul masjidi ni òfin ní wáyé fẹ́ni ọba ṣe pọ́ lọ kàába ó ṣe hajj àbọ̀fẹ́ ṣe umura wíwọlé tóun bá ti wọ kàába a ṣẹ̀ṣẹ̀ wá kírun tahiyatul masjid ká tó máa ṣiṣẹ́ la àkọ́kọ́ tóun yẹ bẹ̀rẹ̀ pé mo wọ ilé ọlọ́run òní kó ṣe kínní kọ̀rọ̀ kiri ká ilé ọlọ́run ní ẹ̀ẹ̀méje ẹnu tó lè gba ilé yìí lẹ̀ tó lè di tó lè dìlé rẹ̀ òun bí alálàájẹ àbí onímọ̀ra bá wọn tí wọ́n ń kírun jàmáà lọ́wọ́ èèyàn wọ kàába nísìnyí òun dàníyàn umra àbọ̀ dàníyàn hajj àmọ́ wá sásìkò pé wọ́n gbẹ̀rùn ọ̀ràn yẹn dúró wọ́n ti ń kì í lọ́wọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha suwiba bis-salati fala salata illa al-maktuba idha suwiba bis-salati fala salata illa al-maktuba anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni bí wọ́n bá ti gbẹ̀rùn ọ̀ràn yẹn dúró ní mọ́sálásí tí wọ́n ń kírun kọ́dà irú ìrun míì kátó má sọ nǹkan míì ànábì ní ìrun míì èèyàn gbọ́dọ̀ kí illa al àfihàn ọ̀ràn yẹn tí tí ń kí lọ́wọ́ yẹn. ibi láti mọ ipe àṣìṣe ní kéèyàn kóun jẹ̀rùn kan àbóhun òtí ìyẹn náà fílà pàtàkì jùlọ ń ran àṣùbà kọ́ wá bá wọn mọ́sálásí kí màmú ọmọ kírun kó wá sáré dúró lẹ́yìn pé jẹ́ yẹn náà fílà àbíjẹ́ ń sáré san irun tèmi jẹ gbogbo eléyìí ọba mu òfin ni látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam idha thuwiba bi salati fala salata illa al-maktuba ẹni ọba bá wọn tí wọ́n ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ gbogbo ntí ọba àlè kódà kó lóun ò tí kí irun tó ṣáájú èyí tí wọ́n ń kí lọ́wọ́ yìí túláàsì yóò jọ bí èyí tí wọ́n ń kí lọ́wọ́ òun àníyàn tiẹ̀ lè wá yàtọ̀ lápẹjù ẹni tí ò tí ì ka ilá tó sì bá ìmáàmù tí ń kí àṣírù lọ́wọ́ kọ̀ wá ní dúró lẹ́yìn kọ́ máa dárun tiẹ̀ kí yọ wọ ọ̀run pẹ̀lú ìmáàmù níbi ìrun àṣírì pẹ̀lú àníyàn kínni pẹ̀lú àníyàn zuhuri àbí irun tá à ń pè ní àyílà eléyìí ọba àmúbẹ́. nípa báyìí fatafa nabiyyu sallallahu alayhi wa sallam bil bayt àkọ́kọ́ sẹ́tàlálà jí ó ṣe àbí oní umra òun ní kéèyàn ó ṣe kínni kó ṣe tọ̀wáàfù. àwọn kí ló tún lè má fa akálàlà jẹ́ àbí onímúra má ṣe tọ̀wáàfù nígbàrà tó bá dé mọ́kà àti sọ fúnra wa níjẹ̀ẹ́dógún òun ni obìnrin tó bá rí nǹkan oṣù rẹ̀ tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbóbìnrin tó bímọ alihamudulilayi gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ láyà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ààrẹ ni ó bímọ nínú ìkọ́ọ̀tù níbi tá a nàbì ti ń gbé hàrà mi. láyé anabu muhammad sallallahu alaihi wa sallam tòun tẹ̀jẹ̀ bímọ ẹni wọn dé maka ààrẹ ni ó ṣe nǹkan oṣù kọ́dé ẹnìkan lásán kọ́ ìyá ńlá wa aisha radiyallahu anha ń bẹ pẹ̀lú anabu muhammad sallallahu alaihi wa sallam nù hajj orí irú àwọn báyìí kò sí àwọn irú ẹ̀ bá ṣẹlẹ̀ ibi tá a ti yóò títí tẹ́jẹ̀ bímọ àbẹ́jẹ̀ haibọ̀ yìí tí ó fi dá yọ wá san tọ̀wáfù tiẹ̀ àmọ́ tó bá yẹ lẹ́yìn eléyìí gbogbo ẹni ó bá wọ Mẹ́kà fún àníyàn hajj àbí ọmúra àkọ́kọ́ ń tà máa fi bẹ̀rẹ̀ òun ní kíni òun ní tọ̀wáfù gẹ́gẹ́ bí hadith ibn Umar ṣe láàyè wa radiyallahu ta'ala anhuma. lára ń tí ó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọ̀wáfù gẹ́gẹ́ bí n ta máa ń gbọ́ lẹ́nu àwọn alálàájì pàtàkì jùlọ alálàájì ilẹ̀ Yorùbá ẹlòmíì ọmọ yàtọ̀ tọ̀wáàfù kan sí mi òun ni bẹ́ẹ̀ bá bẹ lòmíì pé ṣé ẹ ti ṣe tọ̀wáàfù yìí náà a ti ṣe kángbà dénjò ní àníyẹ̀wò lẹ́dà tẹ́ fi ṣèyí tọ̀wáàfù náà ni bẹ́ẹ̀ tọ̀wáàfù tá lálàájì máa ṣe bọ́ba ṣe hajj àti umra irú ìtọ́pọ̀lọpọ̀ alálàájì nàìjíríà máa ṣe tọ̀wáàfù rẹ̀ lè pé mẹ́ta tọ̀wáàfù rẹ̀ lè pé mélòó o lè pé mẹ́ta kódò o lè jù bẹ́ẹ̀ lọ. àfi àníyàn àníyàn nínú ìṣẹ̀ríà kí ni sẹ́tà níyàn máa ṣe òun làwọn afáà máa pé àníyàn tuntun máa yí zòlá àádá ànílẹ̀ ìbáadá àníyàn ni ó jà á mọ̀ pé ah, iṣẹ́ tí ń ṣe yìí ẹ̀sìn ni àbí àṣà ni. wàtúmáyìzò ìbáàdà tàbá àbọ̀ ha àǹbá àbọ̀ ni. àwọn ìbáàdà tó bá wá jọra wọn náà bẹ́ẹ̀ yẹn ti ṣe tọ̀wáfọ́ yàtọ̀ gbogbo oníranran tọ̀wáfọ́ téèyàn bá ṣe bákan náà là máa ṣe. kí wá ní ó jẹ́ àmọ̀ pé tọ̀wáfọ́ ti eléyìí nìyí tọ̀wáfọ́ tẹ̀léyìí nìyí kí ni ó àmọ̀ òun là níyàn ló fi ṣe pàtàkì alálàájì àbóníwòmúra kó béèrè ẹ̀sìn rẹ̀ kó yé e irú tọ̀wáfù wo là ń ṣe nísìnyí irú èwo irú èwo lọ gbọ́dọ̀ ṣe gbàrà tó dé Mákà tọ̀wáfù ti hajj alálàájì ò gbọ́dọ̀ ṣe ìgbà tó bá darí alálàájì ọba àti wà maka lọ́jọ́ kìíní dhul ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin gbogbo orú tọ̀wáfù tí ọba lè ṣe ń gbà ní kò gbọ́dọ̀ ṣe tọ̀wáfù hajj kátó ṣe tọ̀wáfù hajj ó di lẹ́yìn ọjọ́ kẹsàn-án nígbà tálálàájì bá lọ àròfá tó darí ìgbà òun lèyàn tó lè ṣe tọ̀wáfù ti hajj. tọ̀wáfù tálálàájì máa wá kọ́ ṣe àbí onírúmúra ta nígbàrà téèyàn bá dé mọ́kà tọ̀wáfù làbí bẹ̀rẹ̀ ó lè wá jórísì méjì. tọ̀wáfù yìí ó lè jẹ́ ìta ń pè ní tọ̀wáfù kùdùm tọ̀wáfù alkudum tọ̀wáfù pé a mo dé mọ́kà o ó lè jẹ́ tọ̀wáfù umra fẹ́ni ọba ṣe pé umra ló fẹ́ ṣe kò lè jẹ́ tọ̀wáfù hajj fẹ́ni ọba fẹ́ ṣe hajj irú èwo hajj ifrad àbí hajj qiran ìtumọ̀ ẹ̀ ní pẹ́rú tọ̀wáfù tiẹ̀ tó bá kọ́ ṣe ni òun là ń pè ní tọ̀wáfù alqudum tọ̀wáfù pé a bẹ́yẹn bá kọ́ tiẹ̀ wọ́n Mẹ́kà gbàrà bá nàbì bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam tọ̀wáfù là á fi bẹ̀rẹ̀ òun ò ní dàníyàn umra bèlè hajj ẹni ọba ṣe kíni tọba ṣe ìfọrọdù. bẹ́ẹ̀ yẹn bá wá ṣe tọ̀wáfù méjèèjì yìí bàbá wa jẹ́ ni tó ṣe hajj ìfọrọdù ni àbọ̀ jẹ́ hajj tamattu ni àbọ̀ ṣe hajj qiranu ni. ǹjẹ́ ọba wa lọ àràfà tó darí yóò tún wá ṣe tọ̀wáfù o yóò ṣe tọ̀wáfù tá à ń pè ní tọ̀wáfù ìfàbọ̀ tọ̀wáàfù al-ifada òun náà wọ́n tó ń pè ní tọ̀wáàfù ziyara òun náà là ń pè ní tọ̀wáàfù hajj òun ní jókòó mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ̀wáàfù al-ifada tọ̀wáàfù ziyara tọ̀wáàfù al-hajj òun lórí gun rukunun min arkanil hajj orígun ni nínú àwọn orígun hajj bẹ́ẹ̀ yẹn ọba ṣe tọ̀wáàfù al ó sì wà nù harami kọ́dà kó gbógun ọdún lẹ́yìn ìgbà ni orígun hajj túmẹ̀ nù bẹ́yìn ọba mu wá yẹn mo ti pẹran ẹran ọ̀ràn o ààwẹ̀ ò gbé o níta bá pè ní kíni orígun lára orígun hajj òun ni kéèyàn ṣe kíni kó ṣe tọ̀wáàfù tá n pè ní tọ̀wáàfù al-ifada àbí tọ̀wáàfù ziyara àbí tọ̀wáàfù al-hajj. al gbogbo eléyìí ni mo wá léyìn ọ̀gbọ́dọ̀ sí kó tó dijọ́ wo kó tó dẹ̀yìn àràfà ọ̀yájú ọ̀yájú àwọn làwọn àwọn tá à ń lẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam fún ní yọ̀ǹda arúgbó obìnrin ẹ̀ńtọ́lẹ̀ ní kété táwọn bá kú ò lára àfakọ́dà kílẹ̀ ẹjọ́ ọdún tó mọ́ àwọn lè lọ́ọ́ ṣe tí wọ́n lóòlù yọ̀ǹda fáwọn yìí àmọ́ gbogbo àwa gbogbo alálàájì yòókù tára rẹ̀ dá tí èyí sàgbàlagbà kọ́dọ̀ gbọ́dọ̀ díjọ́ ọdún ìjọ táwọn máa sọdún lé ìjọ òun là tó máa ṣe tọ̀wáàfù alhaji nípa báyìí bálàlájì bá dé maka bí onímọ̀ra àkọ́kọ́ sẹ́ni tọ̀wáàfù kò sí iyèméjì ń bì yín o àmọ́ tọ̀wáàfù kórìsìrìsì òun lálàlájì ó fi béèrè ni ó fi mọ̀rú àníyàn tó wọ́n dá ó di ìran tọ̀wáàfù mélòó ó di méjì tọ̀wáàfù ẹlẹ́ẹ̀kẹta òun là ń pè ní tọ̀wáàfù lùwàdà tọ̀wáfù àlùwàdà ẹlòmíì ọ̀mọ́ kọ́dọ̀pọ̀lọpọ̀ láàwí pé ẹsẹ̀ rí ọ̀nà ibà ti ṣe méjì ó di tọ̀wáfù méjì tẹ́mi nìkan ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ̀wáfù àlùwàdà òun kèé sórí gun àmọ́ min wàjibáti alhajj nínú dandan ni àwọn tá à ń pè ní dandan yìí lẹ́ẹ̀rán gbé bẹ́ẹ̀ yẹn ọba lè ṣe é kèé ṣe pé tọ́ màmá tí ò ṣe o dídìwọ́ kan àbí kejì bá bá a tí ọba ṣe ń tọ́jẹ́ dandan ẹ̀hẹ́n èyí ń ló lè ṣe ń tà ń pè ní fídíà àmọ́ ká tuntun wí rúkúnù orígun hajj ẹ̀ràn ò pé o ààwẹ̀ ọ̀ràn o àfi kéyìn ó sì béèrè èwo lórígun hajj èwo lórígun hajj kọ́lọ́n kó ṣe rọrùn fún gbogbo wa. àwọn wọ̀nyí ni àwọn àníwáàrò tọ̀wáàfù tá a máa ṣe tọ̀wáàfù kùdùm àwọn tọ̀wáàfù umrah wàtọ̀wáfù hajji wàtọ̀wáfù àlùwàdà ntànkpé ní tọ̀wáfù àlùwàdà òun ni tọ̀wáfù dágbére ìtumọ̀ dágbére ni pé tọ̀wáfù alhajji ó nígbà bẹ̀rẹ̀ ó sì nígbà parí àmọ́ ntànkpé ní tọ̀wáfù àlùwàdà tọ̀wáfù dágbére òun ò nígbà ìwọ lọ́ọ́ mọ̀ gbà ní fúnra rẹ nítorí bó ti wà nù ọkọ rẹ pé ìdágbére ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá ṣe tán fẹ́ kú ní maka ẹlòmíì lẹ́yìn ọjọ́ kan títí àjẹ parí ni ó kò mẹ́ka ìjọ́hun náà ni ó ṣe tawaful wada àìsí kalẹ̀ àìsí tawaful bẹ́ẹ̀ yẹn bá ṣe tawaful wada tí wọ́n ní mọ́tò ọ̀wá tí ọ̀wá mọ́ yóò tún mi ṣe ni. anabi sallallahu sallam ní liyakun akhira ahadikum bil bayt òun ní kẹjọ́ kan yẹn nù sẹ́tẹ̀ẹ́sì bẹ́ẹ̀ bá fẹ́ kú ní mẹ́ka nípa báyìí tawaful wada èèyàn lè ṣe kọ́dà ńjọ kan lẹ́yìn hajj bọ́ba ti ṣe tán tí tọ́fẹ́ kó ó sì lè lóṣù kan ó lè lóṣù méjì ẹlòmíì lè kẹta ní ó lóṣù kan oṣù méjì láti experience ti jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ààrẹ lòmíì tí yọ sàárẹ̀ nu hajj wọ́n dà dúró lọ sùkútù kọ́dọ̀ lóṣù mẹ́ta ń bẹ lẹ́yìn oṣù mẹ́ta nìtọ́fẹ́ kò Mẹ́kà ìgbà wọn ni ó tó ṣe tawaful wada yìí tiẹ̀ àwọn eléyìí ní ọ̀ràn tọ̀wáfù tí a máa ṣe. bí àlàyé bá ṣe wá ń lọ nu hadith ibn Umar abadith mi àti báwa náà ti gbọ́ yé nísìnyí pé kèé wá ṣe dandan kó pé gbogbo tọ̀wáfù yìí lẹ́yìn ó ṣe. ó dìpẹ́ǹdì lórí irú kíni irú hajj tí èèyàn bá ṣe. àmọ́ méjì ń bẹ gbogbo hajj yòówù téèyàn bá lè wò ó ṣe àfi kó ṣe tọ̀wáfù wàdá àti tọ̀wáfù al-ifada náà. فطاف رسول الله صلى الله عليه, صلى الله عليه وسلم حين قدم إلى مكة واستلم الركن أول شيء بابا وافي طواف ibo la ti máa bẹ̀rẹ̀ tọ̀wáàfù ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn àbí àwọn tọ́ba ti lọ hajj ọdún mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún àbí nǹkan kan sẹ́yìn abẹ́ni tí máa wò lórí tẹlifíṣàn náà àmì kan bẹ ní ẹ̀gbẹ́ Kaaba àmì kọ́lọ̀ wo ni tí wọ́n là sílẹ̀ ẹlẹ̀ báyìí bẹ́ẹ̀yàn bá wá rí àwọn èèyàn tí wọ́n bá sòrò borí ìlà yìí àfi bíi pé bọ́ọ̀ bá gbẹ́sẹ̀ lé orí ìlà yìí ò tí ì débi ọyọ ó ti bẹ́ẹ̀ àwọn tó ṣe é àwọn kan wò ó pé hajarul aswadu dínà ẹ̀wọ̀n tá a nàbì ṣe istalama rukna awwala shay'in bẹ́ẹ̀ ọba bẹ̀rẹ̀ tọ̀wáfù ìdí kínní ìdí rúkúnù orígun hajarul aswadu là kọ́ lọ. àfiwá sọ fúnra wa ń jẹ́ẹ̀dógún pé ọ̀nà mélòó là máa fi fọwọ́ kan àbí bàbá débi alhajarul aswadu oríṣi ọ̀nà mẹ́ta ni bọ́lọ̀ ń bá ní kéèyàn orí kìsì alhamdulillah bí ọba rí kíìsì ànábì náà ṣe kí ni ànábì fi nǹkan kan kàn án kọ́dà bọ́wọ́ rẹ̀ ọ̀kan fi nǹkan kan kàn án ẹ̀kẹta ni pé kọ́ wa dúró lọ́kàn kan ọ̀nà wo sí lókèrè báyìí. eléyìí ló fà á tí làánì fi wà ńlẹ̀ kákan fi mọ́ ọ. àmọ́ ń gbọ́ wá di pé àgbọ́yé kágbọ́yé wá fẹ́ máa wọ̀ pé àbórí ọ̀gángan làì gan lànàbí ni á dúró kọ́dà alihamudulilayi àwọn elétò ilé ọlọ́run àwọn gan ti yọ̀ lánìí kò ń bẹ́ẹ̀. kò sí ń bẹ̀ mọ́ nísìnyí tí ń fi hàn wá pé àmì lásán kákan fi mọ̀ pé ọ̀kan kan hajarul aswadu ni kèé wá ṣe dandan pé kéèyàn máa wá wọn pé àfi kó ṣe déédéé rẹ̀ bá a bá lè nǹkan ṣe déédéé nǹkan bọ́ ọ bá dó wájú ta mọ́sálásí ni ẹlòmíì ó do wíńdò ní ọkọ̀ ojú sí lẹ̀kùn lẹ́lòmíì ó ṣe déédéé wíńdò ilẹ̀ lòmíì ó ṣe déédéé ọba àmú ọlọ́run ọba òfin ìnira mú wa nú ẹ̀sìn pé ìmọ̀ kó déédéé hajarul aswad àbí kò lè nà nǹkan kọ́ kàn án àbí kò dúró lọ́kàn kan rẹ̀ ní òkèèrè ní kúkúrú ntí afẹ́ mú bì ní pé tọ̀wáfù yìí ti pé èmi ọ ń bì wọ́n lọ bẹ̀rẹ̀ ń bẹ̀ ń ká wá pàdé ọ̀kan kan rúkúnù orígun bíi ti alihajaru asiwadu wa ìbẹ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ tọ̀wáfù òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ló ṣe yìí. ثم سب ثلاثة أشواط من àti kélé yìí náà fúnra wa ń jẹ́ ẹ̀dógún nínú hadith ibn abbas a sì ṣàlàyé fúnra wa ìyàtọ̀ díẹ̀ tí ń bẹ nínú hadith ibn abbas àtàdíìsì yìí wípé ibn abbas ilà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam bọ́bá dáàrin kan ní yàrá rìn bọ́bá dáàrin yòókù nínú tọ̀wáfù yìí náà yọ ọmọ wa farabalẹ̀ rìn alẹ́ lè ṣẹlẹ̀ nígbà umra kótó dípà nàbí wa ti hajj ti gbẹ̀yìn àmẹ́wò là nẹ́bí ṣe nígbẹ̀yìn òun ni pé gbogbo ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀mẹ́je òun là nẹ́bí ń ṣe ní fi ń kún ìrìn rẹ̀ ló fi dòfin dòní bẹ́ẹ̀ ọba ṣe tọ̀wáfù yìí ẹ̀ẹ̀méje tá a ṣe tọ̀wáfù mẹ́ta alákọ̀ọ́kọ́ ni máa rìnrìn lásán bí ìgbà téèyàn fi kún ìrìn rẹ̀ díẹ̀ ní mélòó ní mẹ́ta. Ah, lára àtọ̀wà bá tí máa wáyé ń bi alikabu káfi kúnrin díẹ̀ yìí òní pé kìí sẹ́rìn ká máa sáré o àmọ́ ibi tí mo fẹ́ rán wa létí ni pé gẹ́gẹ́ bá a ti kà á fúnra wa póríṣiríṣi tọ̀wáfù là á máa ṣe ibi téèyàn ti máa fi kúnrin lásán òun ni tọ̀wáfù wo tọ̀wáfù kudum tọ̀wáfù alákọ̀ọ́kọ́ tálálà jì ṣe ń gbọ̀ wọ Mẹ́kà ìmọ̀ ọjọ́ tọ̀wáfù kudum àbọ̀jọ́ tọ̀wáfù umra gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀ṣáájú àmọ́ gbogbo àwọn tọ̀wáàfù yòókù àwọn tọ̀wáàfù wo tọ̀wáàfù ìfàbọ̀ tọ̀wáàfù wàdá kò sáǹsáré ń bẹ̀ o ní gbogbo ẹ̀ méjèèjì tẹ̀yìn ó fi ṣe kíni tí ó fi ṣe tọ̀wáàfù yìí. wà mẹ́ṣà àrùbá ànábì sọ̀rọ̀ sọ́lá mu wá rìn lẹ́yìn tí máa rìn ní jẹ́jẹ́ ní ẹ̀mẹ́rin lẹ́yìn tó fi kúnrin rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta àti alákọ̀ọ́kọ́ eléyìí ni ó fi jẹ́ agbọ́yé pé àti mẹ́ta tá a sáré ń bẹ̀ ni là máa fi bẹ̀rẹ̀ mẹ́rin tí ó kán gun òun láfarabalẹ̀ láfarabalẹ̀ rìn bẹ́ẹ̀. wàrọ́kà hìnà kọ́dọ̀ tawafahu bil bayt gbogbo ẹni tí ó ti lọ hajj ọlọ́run ọgbà lẹ́sìn fún wa gbogbo ẹni tí ó ti lọ ọlọ́run ó sì rọrùn. bá a bá wo kàába àṣìṣe kan máa wáyé ń bẹ́ẹ̀ ilé ọlọ́run alikaaba al-musharrafa bá a ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ yẹn bá wá wo ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bá kú ní alhajarul aswad tẹ́ kan rúkúnù tọ́kan orígun tọ́kan dùn sí i ẹ wà á rí ibì tí wọ́n ṣe bíi bíi sẹ̀mísàkó báyìí sóyè bí ìgbà tí wọ́n kọ́ọ̀bù nǹkan díẹ̀ báyìí àyè wa ń bẹ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kó sínú ibí yìí tí o láàrin òun àti Kaaba ẹ ra àwọn kan tí ó máa kó sí àárín nìkọ́dọ̀ ẹ ra àwọn míì tí ó máa yan náfìlà ń bẹ. béèyàn bá ṣe mistéèkì tí ó rò pé shortcut ni tó kó síbẹ̀ òun tó jáde ní ọ̀nà kejì bọ́ bá ṣe tọ̀ wá fún ẹ̀mẹ̀je yóò tún bẹ̀rẹ̀ ni o torí pé bi ibi tí ọkọ̀ọ̀bù ta wí yìí ara Kaaba ló wà ibẹ̀ ni wọ́n ń pè ní Hijiru Ismail Hijiru Ismail hijiro ismailu lára kaaba lọ́wọ́ àfi kéyìn ọ̀rọ̀ kiri káàtó wọn àti kaaba àwọn tẹ́ rí ti ń kírun láàrin ibẹ̀ ni ni pé ńgbà wọn ọ̀rá yìí wọnú kaaba tí wọ́n sì ti gbọ́ pé nu kaaba lélẹ́yìn náà làwọn fi ń sojú kòkòrò ni wọ́n ń kírun bẹ́ẹ̀ àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ kó sínú rẹ̀ kó lóun ṣe tọ̀wáfù bí ìgbà téèyàn dá kaaba sí méjì tó kó sáàrin rẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣerú tọ̀wáfù báyìí gbogbo ògùn ọba gbọ́ tọba mọ̀ yóò tún tọ̀wáfù rẹ̀ sí tọ̀wáfù mi ò pé torí pé ká ṣe tọ̀wáfù gbogbo ilé ọlọ́run lọ́lọ́run paláṣẹ kò pé díẹ̀ nínú ilé ọlọ́run bẹ́ẹ̀ bá kó sí hejuru ismail ó ṣe tọ̀wáfù kínní apá kan nínú ilé ọlọ́run lọ. ní ọ̀rọ̀ hejuru ismail tá a dákọ̀ yìí ká tara wa jí. Ah, pàtàkì jùlọ àwa mùsùlùmí pàtàkì jùlọ nílùú wa táwa ń gbé ń bì nàìjíríà wa yìí tó yìí pé ní kọ́dà àwọn èèyàn fẹ́ lè máa fọwọ́ sọ̀yà pé nínú àwọn tí ń kó jẹjù nàìjíríà àwọn mùsùlùmí ni nínú àwọn tí ń tí ń tí tọkọrọbì ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ àmọ́ kí wọ́n tiẹ̀ máa láyà àti wí nínú wọ́n rí àpẹẹrẹ mẹ́ni méjì kan ni. ẹ dákun mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tọ́lọ́hún ṣe tọ́lọ́hún tí ṣe tọ́lọ́hún rẹ̀ ò débi mọ́kòwò ìjọba jẹ́ èyí ṣe mùsùlùmí gidi. ẹgbọ́n tó ṣẹlẹ̀ tó fa hijiru ismail alára kàábà ni èyí ṣe tí wọ́n mọ́ mọ́ ara kàábà ká mọ́ kánẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó dé ẹni ó fi ìpìlẹ̀ ilé ọlọ́run lélẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run òun là nẹ́bí Ibrahim aleyhi salatu wassalam láì mẹyẹ ọdún tí ń bẹ láàrin anabi Ibrahim àti anabi Muhammad sallallahu alaihi wasallam ọdún tó pọ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ bí àgbàrá omi bí nǹkan ó jẹ́ kí ilé ọlọ́run ẹ̀ǹpẹ́lẹ́ tí wọ́n fi amọ̀ mẹ́ni bómi bá sì ń débẹ̀ púpọ̀ àbí nǹkan yọ ọmọ rẹ̀ ọwọ́ nídìí kí wọ́n tún alikaaba kọ́ kọ́dà ká nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó dé lọ́kàkàn bí tá náà ní ká nẹ́bí Ibrahim ọkọ̀ sí nìyẹn èyí tó ti fẹ́ wú ń bẹ́ẹ̀ èyí tó ti wú wọ́n nídìí àti ṣe kínní àti tún ṣe ẹlẹ́kùn ẹja máa fi làákà ìdè ká nẹ́bí o tó dé ni o àwọn táwọn ọmọ pa àwọn kèfèrí àwọn abujali làánà ọlọ kankan àwọn ni àwọn bẹ̀rù ọlọ́run débi tá a fẹ́ wí kọ́nà bí wọ́n jẹ́ kèfèrí náà bí wọ́n ti jẹ́ kèfèrí ọ̀hún tó náà kí wá ní ìsìláàmù tí ó gbà kakowó lówó jẹ kí ni ìsìláàmù ó gbà lọ́wọ́ jẹ sí. wọ́n ní tọ́fà hijr ismail náà kọ́lẹ̀ tán ni pé wọ́n wá dá májẹ̀mú láàrin ara wọn pé ẹ dákun o ilé ọlọ́run lè o owó tí ọba dáyàn lójú pé halali ni ọ̀gbọ́dọ̀ mú wa o ìwọ tí o kówó jẹ tán tọ́ wà ní mọ́sálásí lóko tó máa fi kọ́ wàláyà ọlọ́run ò ṣe tán àbí ìran yẹn mẹ́ka àbí ṣé wọ́n fẹ́ ṣe ṣáádà ọ̀yá ẹ̀kọ́ kíláàsì mélòó fún wọn lówó tí èsè tọ́ rẹ inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba ìsìláàmù ọ̀gbẹ̀tàn ẹ̀rọ̀kọ̀ ẹ̀ wò àwùjọ tó ṣẹlẹ̀ yìí àwọn làwọn máa ń pè ní jàhìlì àwùjọ kínní àwọn jàhìlì àwọn ìgbà ìmọ̀kan àti jàhìlì àtẹlómìn lónìí ó burú ju ti ìgbà ìmọ̀kan ni lọ. wọ́n ní wọ́n wá dá mọ́jẹ̀mú pé owó tí ọba dáàyàn lójú ò dákun mọ́sẹ̀ kínní mọ́ mú wa ò sọ pé lé ọlọ́run lélẹ́yìí àwọn àwọn àwọn kódà àwọn náà mọ̀ pé wọ́n dára dára táwọn ń sìn ẹ̀mẹ́jà wọn bá dé ilé ọlọ́run o wọ́n ní òǹkàlùkù wa mú un tó ní wa nkankan ńgbà wọn kọ́ káàbà débi tí wọ́n kọ́ déènì owó tán okòwò kìíní <laughs> biribiri èyí tá a fi ná ilé ẹja sàmì àwọn tí ó máa bọ̀ ọ́ máa mọ̀ pé àwọn òróró halali tí tá a fi fà á dé ìyá yín ni o ara kàábà lélẹ́yìn náà o ẹni tó fà á nìyẹn wọn ò fẹ́ náwó kínni wọn ò fẹ́ náwó haramu sí ilé ọlọ́run torí ẹja ẹdákun ẹja ṣe làákàyè ọlọ́run ó ṣe pé má ṣe nǹkan báyìí tọ́wọ́ anílẹ̀ ń bá ṣe é tán tiẹ̀ náà níbi ṣe. Tora àwọn èèyàn máa sọ̀rọ̀ míì tí ọ̀wọ́nu làákàyọ̀ ọmọ èèyàn kọ́dà kó tó kan kéwú ọlọ́ni ọmọ gba rìbá ọwọ́ á ní bọ́ bá gba rìbá òun náà tẹ̀ ń kọ́ á sì fi lọ́ǹtì mọ́sálásí ọlọ́ni ọmọ jalè ọlọ́ni ọmọ ṣèjà gbogbo ntọ́lọ́ni ọmọ ṣe kọ́mi èèyàn ọmọ wa dùn rẹ̀ nínú pé bàbá ti ṣe tán òun náà láàbì túbá ọ̀la ọlọ́run èso bá anabu muhammad sallallahu alaihi wa sallam ti làmàlẹ anabi ní inna allaha tayyibun wàlá yakubalu illa tayyiba tọrọpọlọpọ ọrọkọrọ tá à ń gbọ́ lónìí gbẹ̀yìn iná lẹ̀ jẹ́ kí islam ó gbèrú gba àwọn tí wọ́n náwó sí iná lẹ̀ ní owó wọn ọ̀dà àwa la ní ọ̀dà àbọ́lọ́hùn. àbí ẹni ó mú halal wa akọ̀ fún gbé ọmọ mu wa bí. àmọ́ ó ṣe ó ṣe lè ṣe ṣe kọ́lọ́hún ó pé má débi báyìí káwa náà máa wòran kó débẹ̀ káwá gbé envelope lọ bárò ẹni bẹ́ẹ̀ kódà kò wọ làákàyọ ọmọ à ń bèlè ká tó sọ̀rọ̀ òfin ọlọ́run ọlọ́run ke ké ẹ wo ń tá a lọ́sẹ̀lẹ̀ yìí ọtí ọlọ́run lọ́rùn bẹ́ẹ̀ wọ́n wá náwó haramu sí lọ. nípa báyìí ẹ̀dá kan ká kẹ́kọ̀ọ́ àwọn táwọn máa pè ní kíni àwọn àwọn àṣà ìmọ̀kan tẹlòmíì lónìí ó burú ojú ti gba ìmọ̀kan àwọn táwa ń pè ń já yìí lọ ọlọ́run yìí sọba téèyàn máa tàn o téèyàn bá mọ̀ pé òun fẹ́ náwó sí tọ́lọ́run owó tọ́ mọ́ nìkan ná àmọ́ bí ọlọ́run ní ọmọ dé ọwọ́ adé bẹ́ẹ̀ ọwọ́ ní owó náà àbẹ́yìn náà tẹ̀ ń lọ bá tẹ̀yìn náà sì mọ̀ inna allaha tayyibun wala yaqbalu illa tayyiba eléyìí ayàlọ́ bẹ̀ látàrí àti sàlàyé kí ló fa kíni kí ló fa ń tí hijiru Ismail fi dá wa tí ó sì fi lẹ́tọ̀ọ́ kálálàájì ó kó sínú hijiru Ismail tọ̀wáfù rẹ̀ ò pé ẹni ọba kó sínú hijiru Ismail. lẹ́yìn tá a nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣe tọ̀wáfù tán tọ́sá ó lékúnrin rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó rìn jẹ́ẹ́jẹ́ lẹ́ẹ̀mẹ́rin tó di mélòó tó di méje. وركع حين قضى طوافه بالبيت عند المقام ركعتين النبي محمد صلى الله عليه وسلم وعلى نافلة نافلة ملو ركع مجي باتي ما لين تابا باري طوافه lẹ́yìn gbogbo tọ̀wáfù méje méje téèyàn bá ṣe sunna nabu muhammad sallallahu alaihi wa sallam ni pé kọ́ wa bọ́ sí maqamu ibrahim lẹ́gbẹ̀ẹ́ kaaba náà ni kọ́ wa yẹn náà fìlà raka méjì. bí a ti wí ń pọ̀ ọ̀rọ̀ alhajaru aswadu lẹ́ẹ̀kan bẹ́yẹn bá ráyè ní ọ̀gángan mọ̀kọ́mù Ibrahim yẹn náà fìlà alhamdulilayi bí ọba ráyè ń bẹ ibi ọba ti ráyè nù mọ́sálásí kọ́nyàn umar bin al-khattab radiyallahu anhu umar ṣe umra tán bẹ́ẹ̀ kọ́ ráyè dúró ń Ibrahim ibi ó dínà ni umar ti lọ́ọ́ yẹn náà fìlà ká máa wá pé àti bàbá yẹn bí àti ká máa wá kó nira báwọn ti ń ṣe tọ̀wáfù kọ̀ bá mu bí o ti rí n bí alhajarul aswad bẹ́ẹ̀ náà lórí n bí kíni maqamu ibrahim bẹ́ẹ̀ bára yé ń di rẹ̀ bọ́ bára yé lẹ́yìn rẹ̀ níbi ó jìnà sí kódà bọ́ọ̀ bá wá ráyè rárá ìjọba ti ráyè nù masalasi ní kaaba náà kéèyàn yàn náà fi la raka méjì. ثم سلم وانصرف فأتى الصفا لين تنبي واسأل تكرك مجيتا wànsọ́rafa anabi bá anabi ti kí tán sallallahu alaihi wasallam anabi kú ní agbègbè kaaba ọwọ́ àlọ́bù ìnsọ́rafa ilà asọ́fà àwọn fàáta sọ́fà á máa wò ó lónìí pé ẹbí ọkàn náà gbogbo ẹ̀ kò rí láyà anabi muhammad sallallahu alaihi wasallam sọ̀fà jìnnà sí ibi tí kaaba wa extension mọ́sálásí lọ́dà bí ìgbà tó fi wá di pé àbí mọ́sálásí kan gbogbo wọn sọfá àti maruwa òkè làwọn méjèèjì òkè ní sọ̀fà òkè ní márùwà. anabuwa muhammad sallallahu wa sallam ń gbọ́ ṣe wá jáde lọ bí kíni ibi sọfá òun ni ara ìyàtọ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà ìyàtọ̀ díẹ̀díẹ̀ tí ń bẹ láàrin àti a ní obìnrin tí máa ń ṣe haidọ̀ lápèjúwe kò lè ṣe kínní kò lè ṣe tọ̀wáàfù ní tìtorí pé nínú mọ́sálásí ni ó ti ṣe kínní ni ó ti ṣe tọ̀wáàfù kàábà náà là ń ti ń ṣe tọ̀wáàfù yóò sì èyàn ó sì jáde kó mọ́sálásí kó tó débi kínní kó tó débi sọ̀fà àti márùwà ìbéèrè wa ni pé ǹjẹ́ obìnrin lè ṣe sááyù obìnrin tí ń ṣe haidọ̀ àbí ń ṣe nífàásù kò lè ṣe tọ̀wáàfù nítorí pé ń rí ẹ̀jẹ̀ ǹjọ́ ńgbà tó pé sọ̀fọ́ òsì sí mọ́sálásí márùwò sí mọ́sálásí ǹjọ́ lè wá lọ ṣe sáàyò ń bẹ̀ ẹ́ nàám ó lè ṣe ahsantum <laughs> àmọ́ kò rí bẹ́ẹ̀ àfa ni ó yẹ kó lè ṣe é. ọjọ́ pé ọ yẹ amaranti afẹ́kàmọ́ kọ́lẹ́kọ̀ọ́ mẹ́jìnsọ ẹlẹ́mẹ̀ náà nù la làáfà fi sọ̀rọ̀ ẹ̀rí bá fọ́ sọ pọ̀n gbà kọ́lọ̀ sí kẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ lomi ò wínú pé ìgbé làákà ìtiẹ̀ ọ yẹ ìtumọ̀ ní pé yẹn fi hajja albayta awẹ samara fala junaha alayhi ayyatawafa bihima. faman hajja albayta awẹ samara ọgbọ́dọ̀ tí ìmọ̀ ó ti ṣe hajj àbójútó kínní ó ṣe fàlà jùlọ àlẹyé ayàpọ̀wáfà bí ìmọ̀. èyí wá dá a kan nìkan mo fẹ́ lọ fi sin lọ́hùn gẹ́gẹ́ bó ti ṣe pé kọ́dọ̀ àbẹ́yàn bá ṣe hajj àbí umra ó lè ṣe tọ̀wáfù nìkan pé mo fẹ́ fi sin lọ́hùn ọ̀wọ́lé bẹ́ẹ̀ bẹ́yàn bá sínú àbò ti parí hajj àbò ti parí umra ẹ̀ ra àwọn lárúbáwá tí máa ṣe bí ìgbà téèyàn yan náfìlà lọ́rọ́ kínní lọ́rọ́ tọ̀wáfù náà rí arínú àwọn sálàfù tí máa ṣe tọ̀wáfù tiẹ̀ ní twenty one times ìtumọ̀ ẹ̀ ni pé bí ìgbà téèyàn kí ọ̀pá mẹ́ta àmọ́ lẹ́yìn méje méje kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ máa lọ sí kínní yọ ọ̀yàn náà fílà rákà méjì tọ̀wáfù kan pé ni bẹ́ẹ̀yàn bá lágbára ó tún ṣe méje mi ọ̀yàn náà fílà rákà méjì èèyàn á máa fi tọ̀wáfù nìkan ṣe bá dà fọlọ́ àmẹ́yìn ṣe kínní èèyàn ṣe sáàyò bẹ́ẹ̀ sáàyò máa wá lẹ́yìn tọ̀wáfù tá a fi ṣe hájì àbí àbí ọmọra nì ìdí eléyìí ni ò ṣe lẹ́tọ̀ọ́ kí obìnrin ọlọ́ọ̀dá sáàyù sí kọ́dà bó ṣe pé kẹsàrà mọ́sálásí ni sọ́fà àti mọ́rùwà nípìnlẹ̀. ẹ̀ẹ̀kejì wá ni pé nínú yàtọ̀ yìí bẹ́ẹ̀yàn bá wá a ti mọ̀ pé bẹ́ẹ̀yàn ọba lálùwàlá kámẹ́lẹ́yìn bẹ́ẹ̀yàn ọba wà ní mọ́tótó lálùwàlá kìí ṣe kínni kìí ṣe tọ̀wáfù ànábì ní àtọ̀wáfù kásọ̀lá ànábì ní tọ̀wáfù tẹ̀ ń ṣe rí káàlì ọlọ́run gẹ́gẹ́ bíi kí lórí gẹ́gẹ́ bí ìrún lórí ilà anàlọ́ha àbá àfihàn kalam. ànábi ní yàtọ̀ ẹ̀ ní fọlọ́n wá yọ̀ǹda fún yín ẹ̀ máa sọ̀rọ̀ ń bí òun ẹ̀ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ìrún. èèyàn gbọ́dọ̀ ṣe tọ̀wáàfù láì wà ní ìmọ́tótó bẹ́ẹ̀ bá wá ṣe tọ̀wáàfù tán lápèjúwe. níbi tí ti ń lọ orí sọ̀fà àlùwàlá bá ǹjọ́ lè ṣe sáàyù bí ọ̀bá aráàlú wà lámì ìṣe Hmm? ọyẹ èyí òun yẹ ó sì wọlé bẹ́ẹ̀ ó lè ṣe bọ́ba ti ṣe tọ̀ wá fò ara yàtọ̀ tá a fi mọ̀ yàtọ̀ láàrin kínní hukumu tó ní í ṣe pẹ̀lú tọ̀ wá fò àti tó ní í ṣe pẹ̀lú àmì ìtọ́ dáa ni pé ká wà lálùwàlá ní méjèèjì àmọ́ bí condition bá fà bẹ́ẹ̀ tí ó jẹ́ nira fún un èyí ń ìnira tó lè wọ́ fà ó báyìí pé wá fò ni yọ lọ wá lùwàlá bí ìrún ni bí ìgbà téèyàn ń kírun lọ́wọ́ tó kí rákà mẹ́ta tí àlùwàlá já tẹ̀wọ̀n pé ó bá lọ sálùwàlá yóò tún ṣe kí ni pọ̀tò gbélé ìfúyẹ́ léèyàn bá wà ní sáyù kọ́dà bó ti ṣe kan àbó ṣe méjì àlùwàlá wa já bí ọba láǹfààní àti kún àlùwàlá yìí ṣe tí ò ní jẹ́ nira fún un ó lè máa kọ̀ntínú níbi kíni àsáyù bẹ́ẹ̀ ní sọ́fà wal marwa àwọn eléyìí ní díẹ̀ nínú yàtọ̀ tí ń bẹ láàrin ìdájọ́ tọ̀wáfù àti ìdájọ́ kíni àti dàtọ̀ sáyò. fàtọ́fà bí sọ́fà wàlmọ́rùwàtí sábà àtà aṣọ́wàd anagba muhammad sallallahu alaihi wa sallam tún wá ṣe ìrìn láàrin sọ̀fà àti márùwà náà lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀méje ìyẹn ni pé bíi tọ̀wáfù ilé ọlọ́run méje ìrìn tá a máa rìn láàrin sọ̀fà àti márùwà mélòó lòun náà méje lòun náà méje yìí káwa alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ ó ti mà àmọ́ gẹ́gẹ́ bí n taari kanú àkọọ́lẹ̀ kọ́dà rínú àwọn onímọ̀ tó gbọ́ yé bẹ́ẹ̀ ń jọun wípé bẹ́yàn bá lọ láti sọ̀fà tó dé márùwà tó wá padà sí sọ̀fà lódì kínní òde ní yóò tún lọ bẹ́ẹ̀ yóò darí odi mélòó odi odi méjì àmẹ́yìí tó wọlé ni pé méjì kó di odi mélòó odi mẹ́rin. Odi di mélòó ó di mẹ bẹ́ẹ̀ yẹn bá rìn láti sọ̀fà àti maruwa irin kan náà ni kọ́dà ẹjọ́ yé ètò ní eléyìí tí wọ́n ṣe láti má jẹ́ kí a máa rọ́lura wa lódì ní ó fi fa pé àwọn tí ń lọ gba ọ̀nà kan àwọn tí ń bọ̀ gba ọ̀nà bẹ́ẹ̀ yẹn bá gbójú ọ̀nà kan lọ́dọ́ gbójú ọ̀nà nìdarí oṣù méjì náà ni tòró ti rìn láàrin kíni láàrin sọfà pẹ̀lú maruwa ntí ntí sẹ̀rí àwìn nù ètò kan nígbà ah, báwọn eléyìí bá wà ń lọ táwọn eléyìí náà ń bọ̀ lójú ọ̀nà kan náà kò ní rọrùn òun ló fi da ká tẹ̀lé kéèyàn má rúfin tí ó fà nira fún mùsùlùmí àmà ń sọ léyìí gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà ká fi mọ̀ pé lílọ èní nù bíbọ̀ èní èjì lílọ ẹ̀kẹta ní fi ń jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe sáàyù tó dáa tí ó sì ṣe bọ́ ọ bá bẹ̀rẹ̀ ń sọ̀fà ọ̀ gbọ́dọ̀ parí sí sọ̀fà. So bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sọ̀fà kò gbọ́dọ̀ tó wá gbé sọ̀fà náà lọ parí sí àà kò ti sì í sínú bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sọ̀fà nígbà tí ọba parí ẹ̀ ń méje ni ó gbọ́dọ̀ lọ parí sí Marwa ni. lára ń tí orúkọ mọ́rọ̀ sọ̀fà àti Marwa sọ̀fà àti Marwa a ní láàrin òkè òkè ní ń jẹ́ sọ̀fà òkè ní ń jẹ́ Marwa. Marwa nínú gbìyànjú àwọn onímọ̀ láyé tòní nígbà tó di pé èèyàn pé èèyàn pọ̀ àwọn àáfàá lágbàáyé wọ́n ti fatuwa pé béèyàn bá rìn láàrin òfurufú sọ̀fà àti márúwà ó ṣe déédéé ẹni ó rìn láàrin lẹ́ẹ̀lẹ́ sọ̀fà àti márúwà òun lọ́pàá tẹ́ ẹ fi ń rí second floor third floor ní sọ̀fà àti márúwà lónìí bílẹ̀ bá kún kò ládàá rẹ̀ kù èèyàn lè lo òkè torí pé ntí kíni kuraani wí anyakọ̀ wáfà baynahuma kò tí ì kú lágbẹ̀ntì kuraani wí náà pé orin láàrin kíni láàrin àwọn méjèèjì láàrin sọ̀fà àti àti marwa ní kúkúrú fatọ́fà bisọ́fà wal marwa sab'ata ashwafun ẹ̀ẹ́mẹ́jẹ la nabwa muhammad sallallahu alaihi wa ṣe orin láàrin sọ̀fà àti marwa àbá bá ń rìn láàrin sọfà àti márùwà ibi tá a ti máa sáré díẹ̀ náà bẹ́ẹ̀ láàrin sọfà àti márùwà àyè kan bẹ tó pẹ́rú ìrìn tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ á tún wá jẹ́rìn ni ó ó lékún díẹ̀ wọ́n ti fàmì síbẹ̀ fẹ́ni ọba ti lọ ẹni tí ò ti lọ náà ọlọ́run ó ti rọrùn. ثم لم يحل من شيء حرم منه حتى قضى ibi tí a ti rẹ́ rí i pé irú ajiwo là nẹ́bí ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ tá à ń wí láti ìjẹ́ẹ̀dógún. abdullahi bin umar ní summa lam yahilla min shay'in haruma minhu hatta qada hajjahu. anabi ò wá sọ nǹkan tó dé wọ̀ fún torí hajj kò títí tó fi parí kíni tó fi parí iṣẹ́ hajj rẹ̀ èyí tí ń jẹ́ kẹrọ́nù nù tọ́ba yìí pé tàmọ́tún ìní sẹ́rí bí tí a bá iṣẹ́ àjèdè yìí ó ti tọ̀ wá fún ó ti ṣe kíni ó ti ṣe sáàyù ó ti rìn láàrin tọ̀fà àti máríwá òmùra parí kódé yọ̀ọ́ lọ gbẹrun yọ̀ọ́ lọ ṣe kíni yọ̀ọ́ lọ gbẹrun yọ̀ọ́ bọ̀ sọ́lẹ̀ ó tún padà sí bí ìgbà tí ò ṣe nù ara mi àmọ́ ànábì ò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí n fi ń túmọ̀ pé tàmọ́tún ẹ̀ka ànábì ṣe kìrọ́ọ̀nù ni ànábì ṣe ẹni ọba ṣe kìrọ́ọ̀nù yọ̀ọ́ wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí harami rẹ̀ náà yọ ọmọ rẹ̀ ti hajj gbogbo ntàlálàájì ọ̀gbọ́dọ̀ sí ọ̀gbọ́dọ̀ sí irú ẹ̀ lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wà nù hadithi lam yuhilla min shay'in harama minhu hatta qada hajjahu. mo ní yóò gẹrun ẹlòmíín lè wo pé àbíkọ́ fárí kéèyàn fárí lọ dáa bẹ́ẹ̀ yẹn bá lọ sí hajj àbí umrah àfi lọ́nà kan ní kéèyàn ó gẹrun ti dáa. òun lẹni tó báyìí pé ìgbà tí ń bẹ láàrin hajj àti ọmúra rẹ̀ kéré ìgbà tí ń bẹ láàrin kíni ọmúra tó ṣe àti hajj ọjọ́ díẹ̀ ni ẹni lápẹjúwe yẹn dé maka ọjọ́ kẹrin là nàbì dé maka sallallahu alaihi wasallam àbíjọ kejì àbíjọ kẹta àbíjọ kan gbogbo gbà yí ó kéré ìjọ kẹjọ náà ni hajj kéèyàn sẹ́run kù tí ó rí fa bọ́ba darí àràfà lọ́jọ́ hajj òun ló ti dáa kéèyàn ṣe kíni kéèyàn ó gbẹrun fẹ́ni tí ó múra rẹ̀ bá súnmọ́ hajj ẹni tí ó múra rẹ̀ bá súnmọ́ hajj yóò fi ní ládàá méjèèjì yóò gbẹrun yóò sì sẹ́run kù tí ó lè rí fa bọ́ba di ẹ̀yìn ẹ̀yìn arọ́fà tí ó parí hajj rẹ̀ wa nahara hadiyahu yawma nahar anabuwa muhammad sallallahu alaihi wa sallam ńgbọ́ wa dọjọ́ ọdún ọjọ́ ọdún lọ́dọ̀ tí wàá ń bí yẹn tí ó bá sí hajj àwọn máa pè lọ́jọ́ tí ń bẹ ní hajj àwọn ń pè ní yawma nahari ọjọ́ tá a máa gún ẹran òun náà ni kuraani pè ní yawma hajj al-akbar ọjọ́ hajj ńláńlá torí ń tọ́ pọ̀ jù nínú sẹ́ hajj ọjọ́ ọdún là máa ṣe é ọjọ́ yìí lálálàájì máa wá gún ẹran àbí kó dú ẹran kó gún ẹran bàbá yìí pé ràkúnmí kó du ẹran bàbá yìí pé màálù àbí kíni àbágbó àbí ewúrẹ́ wà àfáàbọ̀ níta wílẹ̀ kan ní wà àfáàbọ̀ ìgbà yìí là nẹ́bí sẹ̀sẹ̀ wá sí kíni tọ̀wáfù àlè ìfàbọ̀ tọ̀wáfù hajj nígbà yìí lálálàájì tó láǹfààní àti ṣe wàtọ́tọ́fà bil bayt. thumma halla min kulli shay'in haruma minhu. nígbà tá a nẹ́bi sallallahu alaihi wasallam wá ṣe tọ̀wáfù lè fà bọ̀ yìí ní gbogbo tó ti dè wọ̀ fún nítorí fọwọ́ àánú harami halla ọwọ́ adìkíni ó di ẹ̀tọ́ fún un. bẹ́ẹ̀ yẹn bá ti ṣe hajj lọ́jọ́ ọdún tí ìṣọjọ́ kejì dún àràfà aníṣẹ́tọ́ pọ̀ làá máa ṣe ń jọ náà bẹ́ẹ̀ yẹn bá ṣe méjì nínú àwọn iṣẹ́ ẹjọ́ hajj ó lè bọ́ra alẹ́ àmọ́ kò tí ì di halali yanyan. lápèjúwe iṣẹ́ mẹ́rin pàtàkì là á máa ṣe ń jọ hajj ń jọ ọdún kí làwọn iṣẹ́ wọ̀nyí òun ni ká gún ẹran àbí ká du ẹran òun ni ká ṣe kíni tọ̀wáfù al-ifada ká ṣe tọ̀wáfù òun ni ká ṣe kíni ká ṣe sáyù sáàyù fẹ́ ni tí ó bá ṣe pé tàmọ́tún rẹ̀ ní í ṣe torípa ara àyàtọ̀ kìrọ́ọ̀nù sí tàmọ́tún rẹ̀ sí ìfọ́rọ́dù ni pé sáàyù kan tó fẹ́ ni ó bá ṣe kìrọ́ọ̀nù àbí ìfọ́rọ́dù bọ́ba ti ṣe sáàyù rẹ̀ kó tó lọ arọ́fà bọ́ba darí arọ́fà kí ni ó kàn ṣe yọ ọ́ kàn ṣe tọ̀wáfù sọ àjì rẹ̀ pé èyí ń fún ọ ní ìfọ́rọ́dù àbí àbóníkìrọ́ọ̀nù náà. ọdị ah, melo ọdị sẹ́mẹ́ta iṣẹ́ kẹrin ni ka ju òkò jamaratu al-aqaba jamaratu al-aqaba àwọn wọ̀nyí ọdún kejì jọ ah, ti wá méjì ah, kódò lè aṣọ da gẹ́gẹ́ bí sallallahu alaihi wa sallam ni. kéèyàn tó lọ ṣe tọ̀wáàfù yìí kọ́ wá wẹ̀ ọwọ́sọ mi ọwọ́sọ ọdún bá nẹ́bi ti ṣe nù ànẹ́bi ọ̀wá sọ hàrà mi lọ ṣe tọ̀wáàfù lè fà bọ̀. àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba tí ìwà ṣe tọ̀wáàfù lè fà bọ̀ yìí gbogbo nǹkan tó dé wọ̀ fún un lọ́dí ẹ̀tọ́ àfi nǹkan ẹyọ kan ó sì lè ba ṣe ájì rẹ̀ jẹ́ òun lẹni tó wọn àtìyàwó rẹ̀ bá wà ní ájì kọ̀lẹ́tọ̀ àti súnmọ́ bẹ́ẹ̀ ọba tí ì ṣe kínní bẹ́ẹ̀ ọba tí ì ṣe tawafu al-ifada àmọ́ má lo lọ́fíńdà ni má wọṣọ míì ni má gbẹrun ni gbogbo eléyìí ti kínní ó di ẹ̀tọ́ fún yàn bọ́ba ti ṣiṣẹ́ méjì lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ bọ́ra alẹ̀ yẹn àfikọ́ lọ sí tawafu al-ifada òun ni ayé ni abdullahi bin umar ní thumma halla min kulli shay'in haruma minhu. وفعل مثل ما فعل رسول الله صلى الله عليه وسلم من أهدى فساط الهدي من الناس آه، ابن عمر نبوا وتي أسر حج نبي سي يرو حج ولا النبي سي ونكران على وتوسي كران وي النبي صلى الله عليه وسلم مويران لوو لاتيبو لاتي مدينة يتمي فساق الهدي gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá nábì ti ṣe yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe ìgbà tá nábì tó bọ́ra lẹ̀ ìgbà yẹn làwọn náà tó bọ́ ara lẹ̀ kọ́lọ́n kọ́ mọ́sá fi ẹ̀sìn wáyé wájú báyìí lọ. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين two three four five six pé kó lè bá ní ládá méjì ẹni tó bá ṣe múra pé ṣe ní rẹ̀ ṣé yóò san fídíà ní àbí ní san fídíà ipe ohun rẹ̀ ọ̀fà kí ni ìtumọ̀ fídíà ìtanràn èèyàn sì ní tanràn àfi tó bá dá èyí wòye sọ̀ràn ẹni tó bá ṣe ọmúra tó ṣe tàmọ́tò yìí ó ti parí iṣẹ́ ọmúra òun ló fi lẹ́tọ̀ọ́ àti ṣe kíni àti gbẹ̀hùn bóyá ń tà fà fẹ́ béèrè nípa ni ó ṣe kẹrọ́ọ̀nù abẹ́ni ó ṣe ìfọ̀rọ̀dù òun ò ní gbẹ̀hùn o kò sì ní parí òun lẹ gbọ́ tí Ibn Umar wí títí tí ó fi parí kíni tí ó fi parí hajj rẹ̀ ẹni tí máa gbẹrun ni bẹ́ẹ̀ yẹn bá parí iṣẹ́ ẹni ó bá parí ọmọra tọjọ́ ń tà mọ́tò yìí òun ni ó ṣe kíni òun ni ó gbẹrun ká gbẹrun yìí ara ṣe ọmọra lọ́wọ́ ká gbẹrun bàbá parí ọmọra ara kíni ara ṣe ọmọra èyí wọ̀n yìí ṣe pé ó níbi ìtara torí kì í ara ṣe ọmọra jẹ̀ náà béèrè obìnrin tí wà mí ní àkọ́kọ́ ńgbà tẹ́kọ́ sọ̀rọ̀ pé ẹni tó bá bá wọn pé wọ́n kí jàmá ṣé ìgbà tó bá ó tó ti jẹ áfírí ó ti bá wọn pé wọ́n kí magre ebo ni ó sì kírun rẹ̀. oníbèrè yìí tí ó torí ẹ̀ béèrè ni pé àpẹẹrẹ tá a kan ọ̀rọ̀ àlásàrì àti lórí ńgbò pé mẹ́rin mẹ́rin náà ni wọ́n kọ́ làwọn kéwú jẹ́jẹ́ ní méjèèjì bọ̀dúbọ́yé tí yóò fẹ́ dàbí ìgbà tí ọ̀rọ̀ onírú ìtarabìnrin yìí béèrè kọlọ̀ kọsàn án lẹ́sàn dáadáa pé magrebi pẹ̀lú kíni pẹ̀lú asiri bí irú eléyìí bá ṣẹlẹ̀ béèyàn bá wọlé kakọ́ yọ yé wa ná gbogbo ọ̀nà èèyàn gbọ́dọ̀ kí juru irun tóun gbọ́dọ̀ kí lọ o béèyàn bá wá wọlé nísìnyí àwọn ń kí magrebi àbí ọba kí raka mẹ́tẹ̀ẹ̀ta. ká bẹ̀rẹ̀ nù ọba wọn kíkíni raka mẹ́tẹ̀ẹ̀ta ẹnu kíni ọkàn sí bí màmú bá èyí ń náà rọrùn mú raka ẹ̀yọ̀ kan wa na ẹ̀ẹ́dàmpù wo la ronú magrebi àti asiri tó béèrè yìí náà tí bá méjì ọba ọba ọba méjì nínú mẹta. ẹnjẹ ose naa ni pé fi yóò kí méjì tiẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ tọba kí magrebi magrebi àti ìṣáì òun fẹ́ kí mẹ́ta ìmáàmù sì kí òun mo ní èèyàn lékún iye ìrun kí òun kí magrebi ọgbọ́dọ̀ di mẹ́rin ǹjẹ́ nìyí ọwọ́ abárùn láti lè àbí nígbà wọn kí mẹ́ta ṣé wọn sálámà kọ́ máa lọ kó fún wọn lẹ̀ wọ́n máa yanjú tiwọn. ara wọn ti ń ṣe bẹ́ẹ̀ o kódà nù tí ẹlòmíì máa ń ṣe bọ́bá jó nírìn àjò tọwọ́ mọ́sálásí bí màmú bá kíráka méjì yọ sálámà ń tiẹ̀ yìí. nà mo ti rí bí ó ti ṣẹlẹ̀ rí nàìjíríà yìí pé òun ti kíráka méjì tòun yóò ṣe sálámà kárán wa létí innama ju'ila al-imamu liyutamma bihi. in any circumstance èèyàn gbọ́dọ̀ yapa ìmáàmù rẹ̀ ìmáàmù ọ̀gbọ́dọ̀ máa ṣe nǹkan kan tí wọ́n máa ṣe ni wọ́n máa ṣe mí ní o ní o láyè ká sálámà tí ìmáàmù wo ò tí ṣe at the same time a gbọ́dọ̀ màmá lékún ìrun irú eléyìí lè yọ wá sí rahim bí ṣe máa kọ wa ń máa irú tani irú eléyìí kí ni kí lèyìn ó ṣe àfa náà yọ wá aha ok àfa ni kọba màmú kírun tọba wa kírun tán wà tún ọ wọlé àmọ́ níní ọlọ́nà tó lè fi wọlé ìtumọ̀ ẹ̀ ní pọ́nyẹ́ náà kò tí ì magribi. ọyàn ó lè dàníyàn pé òun yan kínni òun yan náfìlà kò tí ì kí magribi bàtọ́ bá fẹ́ fi kí magribi ní kúkúrú ọjọ́ ti lọ yóò jókòó ńgbà tí màámu ṣe àtàyẹ lẹ́ẹ̀kẹta àsọ́rì òun lòun doko jókòó lẹ́lẹ́kẹta ìmáàmù dìde lọ ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ kò gbọ́dọ̀ kú olori irun titi ìmáàmù rẹ̀ ó fi wá ba, ìmáàmù rẹ̀ fi wá sataya. bàbá wa sálámà òun náà wà sálámà pẹ̀lú ẹ̀ yóò kó lórí ọlọ́hu àná. sàwárì sàwárì mo ní nípa yíṣù pé èyàn lè kí wọn láàrin òkú méjì for instance á pé èyàn ń to sáfù lọ wá wà láàrin òkú méjì gbòdè ẹsẹ̀ láàrin yẹn nípa ìṣe discuss ní the other time pé yìí ò lè kí wọn láàrin òkú méjì for instance a pè wọn ato sáfù wọn á jẹ pé ó wà láàrin òkú méjì bóòlù ìṣe ṣe láàrin yẹn. ẹ ṣe pé bọ́yọ̀ bàrún jẹ́ àbí ọ̀hún kan bàrún jẹ́ nínú makoro hati sọ̀láàtì nínú tí ọ̀dà kunna natajannabu hadha bó ti wà nù hadith nù pé àá máa jìnnà sírù nǹkan báyìí ìtumọ̀ ẹ̀ ni pé bá a bá ráyè kírun bò mí mo ti sọ fáwọn kan jọ ní lẹ́yìn dárúsù wọn béèrè bẹ́ẹ̀ bá wà láyè pé kò sáyè míì mọ́ tẹ́yìn ó ti kírun kọ́dà bó bá yẹ pé láàrin òkú méjì lọ́ra yé dọ̀rúra dénú èèyàn wá ní pé àfi kí n dúró wọn kírun wọn tán kí n má bàa dúró láàrin òkú ká má gbọ́ yé lọ bẹ́yìn àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ ṣe kíyàrú fún rẹ̀ ó dé mọ́sálásí ọ wá lọ dúró láàrin kíni láàrin òkú eléyìí ò lè mọ̀ kúrò gbàtúgbà tí gbogbo mọ́sálásí bá kún tí ò sí bòmí gbogbo bí èèyàn bára yìí sí ni kò dúró kọ́dà bọ́ jẹ́ láàrin òkú eléyìí ń bọ̀ hàlà àbọ̀rúra yẹn ọlọ́run àlẹ́ yẹn sá alẹ́ yẹn ò gbọ́dọ̀ múra màámà mọ́sálásí tí ò tí kún kẹ́ ẹ máa wá tó sáfù ẹ máa kó kó ṣe kúrò pọ̀ máa kó sí yín láàrin kọ̀lẹ́tọ̀ kọ̀dà nta fa ń béèrè ni pé mọ́sálásí ò tí ì kún irú òpó wa ń bì nísìn ẹ̀fọ́ kó sẹ́yìn ni ẹ̀fì kìíní ẹ̀fọ́ abẹ́ ẹ̀fọ́ kó síwájú àmọ́ kókó náà wá dúró láàrin yín bí èèyàn níta bí ti wí dànù kódà. assalamu alaikum ah, ìbéèrè mi àkọ́kọ́ ni pé ìmọ̀tẹ́nìkan yóò discuss nípa kí ẹ má sọ̀rọ̀ ní tọ́lẹ́tì èmi wá sọ fún pé àdìsí mi máa ń pé tó ní kí ẹ máa sọ pé téèyàn máa lò ní pé nígbà tí sábẹ́ kan bá anabi Muhammad sallallahu alaihi wasallam tó sálámà sí anabi kí anabi ọ̀dà lóhùn pé òun kọ̀ọ̀kọ́ òun dákọ̀ ọlọ́run nígbà tó òun ọ̀bá mọ́ ẹni wá ní àdìsí yẹn kò tọ́ka sí pé kí ẹ máa sọ̀rọ̀ ní tọ́lẹ́dù kí ẹ máa dákọ̀ ọlọ́run àmọ́ ah, ní kò máa jẹ́ pé màá béèrè pé ẹ dákun kí ni ìjà àdìsí yẹn tọ́ka sí ìdẹ́ntì ọba tọ́ka sí ẹ̀jọ̀ àdìsí olómi kí ẹ máa sọ̀rọ̀ ní tọ́lẹ́dù ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnìkan sọ fún mi pé tí èèyàn bá ń kírun lọ́wọ́ tó bá yẹ pé ìṣó ń gbọ̀nyàn ìṣó yẹn yẹn lè pa á mọ́ di tóbi kírun wọ́n á ti sọ yẹn bá di jáde mo dẹ̀ bí èkébé lọ́wọ́ lọ́wọ́ nínú Ibn Qudama láti náà yóò kí rí Ibn Qudama máa ní kí n béèrè nípa rẹ̀ ẹlẹ́kẹta. alhamdulillah. ẹ dákun jẹ́ bí mo ti máa wí gbogbo ọgbà ẹ má jẹ́ àgbàgbé pé májílísì wáyé lìmẹ̀ níbí ntí kọba ní kọ́má kéwulé àbáyé tó láàbùlẹ̀ ní ẹ dákun ẹ jẹ́ àmà jẹ̀nà sí ọgbẹ́ni ọba ní béèrè ntí òye ló béèrè ẹ má jẹ́ àmà eléyìí ọ̀fà tẹ́lómi ọ̀fẹ́ béèrè tí ntí tí ń ru lójú tí ọ̀ma yọ̀ma wa bẹ̀rù wọn má bàa fi ń rẹ́rìn-ín àbí nǹkan ẹ dákun ẹja ẹja jìnnà sí irú wa báyìí ọlọ́run ṣàlékún àgbọ̀ yìí fún wa. ìbéèrè àfa àkọ́kọ́ ni pé nípa bẹ́ẹ̀ bá wà ní bóyá ń tẹ́ni ìfẹ́ wí ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn wà lórí ẹ̀gbìn àbí kọ́ máa ṣe mọ́tótó lọ́wọ́. hadithu abi ayyub al-ansari radiyallahu anhu murpa padà kan bi umdatil ahkam náà insha allah bàtí ní Eh, Abu Ayyub al-Ansari ń ṣe mara lọ́wọ́ tá a bá ní mara nù sẹ̀rí àkínìtúmọ̀ rẹ̀ ma ń wẹ̀ àbí ń sàlùwàlá gbogbo ẹni ẹ̀tọ́ hara ń jẹ́ nínú kínní nínú sẹ̀ríà. Eh, Ibn Abasi ọ̀rọ̀ kan wá fa ìrújú láàrin òun àtẹnìkan Ibn Abasi wa rán ẹnìkan lọ bá inú àwọn àgbà sọ̀hábẹ́ni Abu Ayyub tí wọ́n ju Ibn Abbas lọ ní ọjọ́ eré. Eh, ibn abbas wa ran yàn lọ bá abu ayub rọwìl hadith ló ń wá bá abu ayub yatatahharu tí ń kékeré tí ń mara lọ́wọ́. ó sì sọ̀rọ̀ pé ta ni ọlọ́run ni ibn abbas lọ́ràn wa kọ́dọ̀ jíṣẹ́ tí tọ́ran ó sì ń dà lóhùn. ni pé bẹ́ẹ̀ bá ń ṣe kíni bẹ́ẹ̀ bá mara lọ́wọ́. àmọ́ bẹ́ẹ̀ bá wà lórí ẹ̀sìn àyè sọ̀rọ̀. èyí tó wá burú nọ̀rọ̀ òun ni ká máa ṣe kíni ká máa dá kọ lọ. yàrá wa Aisha radiyallahu anha wọ́n wá bí pé ńgbò lànàbì yẹn dá kọ lọ gbogbo gbà lànàbì máa ṣàbíkiri. la yazalu lisanuka bi àbíkiri nù tí ó ṣẹ̀ṣẹ̀ ní diẹ tẹ̀ kankan kò sígbà ṣàbíkiri wọ́n wá bí wa ni ànábì sábà win nǹkan kan lẹ́nu ma tẹ̀bí onígbà tọba bá ṣe kínni tó bá wọlé ẹ̀gbìn nìkan wọ ni àwọn àfáà gbolé lórí àmọ́ yàtọ̀ ń gẹ́gẹ́ mo ti wí láàrin òun àti kéèyàn ọkàn kọ́ mara lọ́wọ́ bìnnà Eh, nípa kéèyàn paṣọ mọ́ra ẹ dákun eh, àwọn tí máa tẹrú fatiwa báyìí eh, ọlọ́run ó ṣe ìdáyà wa àtàwọn náà torí fatiwa àmánà ni àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní ẹni ó ṣe fatiwa fún yàn fa ismuhu ala aftahu bí ọba jẹ bẹ́ẹ̀ tí wọn ń sin tí ọdá kódà nẹbi ní gbogbo ẹsẹ̀ rẹ̀ wọn máa kọ sọ́rùn ẹni ó ṣe fatiwa fún ni ẹ dákun ẹ jẹ àmà àmàlù kínní irú fatiwa tá a bá máa ṣe. ẹ̀kejì ni pé fatiwa lẹ́kọ̀ọ́ àyèmáyé jíra làwọn afáàṣẹ tí wọ́n ń pè ní adabul mufti pé àwọn ẹ̀kọ́ fatiwa ní báyìí láti ṣe fatiwa ní kúkúrú nínú àwọn kọ̀wá ìdòdọ́bùtì fatiwa tọ́pọ̀lọpọ̀ kí n kíyèsí lónìí òun ni pé yàtọ̀ ń bẹ láàrin kí wọ́n wá bi èèyàn pé ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí tí ò tí ì ṣẹlẹ̀ àti pé a mo ṣe nǹkan báyìí níjọ́ báyìí ẹ kí ni ìdájọ́ rẹ̀ nínú àwọn kọ̀wá ìdò àṣàṣì àti ìbábẹ̀ fatiwa ni ẹni wọn bá wá bi pé ẹdákun sí yẹn lè máa faso mọ́ra kírun ntí èsì tí àfa tí ọjà àfa kọ́ọ̀lá Allahu kọ́ọ̀lá Rasul sallallahu alaihi wasallam ó wí ni pé àhà anabi sallallahu alaihi wasallam ní la salata bi hadrati al pé kò sírun irun la salata ń bẹ́ẹ̀ ni àwọn àfa ní la salata ayé la tasihu asọ̀lá. àwọn míì ní láàsọ̀láta ayé láàsọ̀láta kàmílà irun rẹ̀ ò pé kò sí ìtọ́ da nínú méjèèjì yẹn. inú kéèyàn ọmọ nírun rárá àbí kó sì ṣe kí ni àbí kírun náà ọmọ pé nínú sùn wọn lọ́dọ̀ ọlọ́run mélòó la mà tá a kí tó pé tẹ́lẹ̀ kéèyàn tó máa fi wá rẹ̀ díwọ̀n irú òrùn tó fẹ́ kí anabi ní gbogbo ntí ntí à ń pè ní àgbàsẹ́yìn ní ẹ̀gbin méjèèjì ntí ń jáde ní ẹ̀yìn àti ntí ń jáde ní wájú ara ẹ̀kọ́ anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ń gbọ́ lárúbáwá tí wọ́n ń pè ètò ó sì gbọ́ lárúbáwá tí wọ́n ń pè gbogbo ẹ̀ lànàbì gbọ́ àmọ́ nù ẹ̀kọ́ tá a máa kọ́ nù kéwù ni pé èyí larú nǹkan báwọn mẹ́lẹ̀ òun lànàbì fi dà á pé ntí ń jáde níwájú nǹkan bú ti ń jáde ntí ntí ntí ọkàn kọ́ téèyàn ó rí jọ́ fi mú tí èsì ti máa dùn máa yàn tí ń jáde ńwájú àbí ń jáde ní ẹ̀yìn ànábì sọ̀rọ̀ sọ́lá mi báwọn méjèèjì yìí bá ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn bá wá ń pa á mára tí ń fi ń kírun lá sọ̀lá àtà kò sí kíni kò sírun ẹ máa kò sírun kò nírun yányá àbí kò sí kíni kò nírun tó pé èwo lọ́wọ́ àrọ̀rùn nù méjèèjì àmọ́ tẹ́ gbọ́ pé àwọn àfáà kan wọ́n wá ní ẹnìkan ó kírun ó wá ń ṣe iyèméjì pé ìsó jáde àbí ọ̀jáde fatiwa mìíràn kéèyàn ó sì mọ̀ ó tó máa wọ báàbù kínní báàbù fatiwa ẹni wọ́n bá wá bí ntọ́ gbọ́dọ̀ fi dáhùn ní ìdá nàbí wínú sọlọ sọlọ àmọ́ bí bá wá ní ọ dàbí pé inú ń ṣe bákan òun ọ̀ wá mọ̀ bóyá ọjáde àbí kọjáde àdìsọ àbí ìhòrẹ́ra lọ bá yín ọmọ anabi sọ̀rọ̀ sọ́lá ní ṣètò ní àpàṣẹ nǹkan mí gbà mí o tí ó ma yòókàyà rò ilá àdínkù yóò fẹ́ gbé ọ dìde kó ń bí kíni nídìí irun rẹ tó pé irun rí o sì bàjẹ́ òòso ibẹ̀ ńlá nẹ́bi tí wàá ní falaya ń mọ́kù lórí irun hàtà yasuma àfọwùtán àwòyẹ́jìdá rìhà èyí wọ́n ti láńsẹ̀sì gbẹ ẹ máa paṣọ mọ́ra o torí kéèyàn bẹ̀rù ọlọ́run pẹ̀lú fatiwa tá a bá máa ṣe àwọn àfáàsì máa sọ ọ̀pọ̀ ní fatiwa pé ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí a nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi ńgbà báyìí báyìí lórí méjèèjì yàtọ̀ọ̀tọ̀ nínú báàbù fíkì nínú báàbù fatiwa ní kúkúrú eléyìí ni abu adiifu abi hurera anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni abi ọba dán ọ lójú ìtumọ̀ ata tasuma ayesuma sawutan awuyajida riha ìtumọ̀ ẹni pé títí tẹ ẹ gbọ́ ohun àbí kọ́ gbọ́ òórùn èyí ò ní pé tí ẹ da ọ ní ojú mẹjẹsẹ tó ni ọ máa kó òróró yìí bọ lórí irun àmọ́ ká pé kò sí nǹkan kan ẹ máa pa eléyìí ìṣèpàtíwá àwọn àfọwọ́ni mímọ́ wàlláhu ta'ala àlà. ẹlòmíì ò bẹ̀rẹ̀ ìtàlọ́kàn. ní olórí ọ̀rọ̀ audience àti preservation fún àwọn tí ó ń ṣe o bọ́lá ń ṣe dá nàìjíríà tó jẹ́ tí nǹkan bá dé ó máa ń dé níbi tó ṣe kó máa ń pọ̀ tí ó pọ̀ gan-an tó ṣe kó máa ń níbi gbàmí preservation báwo nìyẹn.